<clears throat> wá ọmọ ìgbàlà wọlé o wá wọlé ayọ̀ kílé ayọ̀ tuntun wá o ọmọ ìgbàlà wọlé o wá wọlé ayọ̀ kílé ayọ̀ tuntun aṣàkóbọ̀ wálé o Jésù máa ń gbé ìbárẹ́ ayé o ṣóun nìṣọ̀tá Ọlọ́run wá o. Wow. ọmọ ìgbàlà wálé o wá wọlé ayẹ kílé ayọ̀ dógún. Mm. Okay, I'll be sending this to my platform. Uh, good day, everybody. Please, when you are coming on my platform, help me to share. Hmm. Olúwa ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé. Where is my scarf now? ọlọ́run máa gbọ́ láì bóyú ọlọ́run ṣe bàbá ṣe ayérayé ṣe ẹlẹ́rìí ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ṣe. you better come over here we want to pray o free prayer points. This afternoon is free prayer point too. <laughs> it's not by your mm, it's not by your hatred, it's not by your crowd. Okay, it's not by the hatred you show, okay? It just I'm just late, And I want to give you story gist. I watch um uh, what do they call it? Kí mo wo program kan lórí kọ́kọ́rọ́ alátẹ Bueno. ok àwọn wo lélẹ́yìí tó sẹ́ni lẹ́sìn mi bid way for status i mean status for all okay hi Gola. next week migration and supporters in over twenty cities sing across the country are driven names of petitions to cabinet minister we are showing up to the local constitution constitution sends, I mean, office calling on Minister of to support permanent resident status for all undocumented people without delay. Help us to deliver the legal number of the name of okay. Okay, I'll be seeing. Maybe I can post it on my platform. I'll be. I will try. You welcome to this platform. My seat Mafumi Michael, thank you. Welcome for the, to this platform. Muraino Kabiru Bolali, you are welcome also to ẹ ṣé o. <laughs> Hmm. Wá o, ọmọ ìgbàlà wọlé o, wá wọlé ayọ̀, kílẹ̀ ayọ̀ tó Wow ọmọ ìgbàlà wọlé o wá wọlé ayọ̀ kílé ayọ̀ tó kún ẹ ṣì máa o fún mi Michael aṣàkóbọ̀ wálé o Jésù máa ń pè ìbárẹ́ ayé o ṣé òun nìṣọ̀tá Ọlọ́run ó yá wá o ọmọ ìgbàlà wálé o wá wọlé ayọ̀ kílé ayọ̀ tó kún mú mi dé ìlú ògo níbi táwọn mímọ́ ń kọrí kọrin yẹn sọlúgbàlà mùmí dé ìlú ògo níbi táwọn mímọ́ kọrin kọrin yẹn sọlúgbàlà kí lórúkọ jésù ìyè lórúkọ rẹ ọ̀nà kan ṣoṣo tá lè gbà délé ológo lábẹ́ ìyàngbẹ́ ilẹ̀ lómi ìtura gan sí ọ lẹ́yìn ìṣòro ayọ̀míyọ́dé o. Hmm lábẹ́ ìyàngbẹ́ ilẹ̀ lómi ìtìrágà sí lẹ́yìn ìṣòro o ayọ̀ mi o ó yá lọ túraká o ó yá túraká onígbàgbọ́ rẹ̀ rìn ayọ̀ o túraká fọláṣadé rẹ̀ rìn ayọ̀ o túraká mọláṣadé rẹ̀ rìn ayọ̀ o mo ní kò sí àyè fún ìdààmú mọ́ o a ti kọ orúkọ wa sí ìwé àṣeyege a lè dúró a lè kọrin a lè rẹ́rìn ayọ̀ aleluya aleluo aleluya ọlọ́run bàbá máa ti ẹ̀mí máa dúpẹ́ fún yín ní ọ̀sán yìí ayé lóògùn àṣeyọ lọ́ba nítorí palagbára nílẹ̀ yìí kò sẹ́lòmíràn ọba tí mo máa ń pè lájò tó máa ń jẹ́ nínú ilé mo dúpẹ́ o bàbá iṣẹ́ olùgbàlà iṣẹ́ gan ni lórí àwọn ọmọ tẹ́ fún mi àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé àwọn tó fẹ́ wá fẹ́re ẹ fún orílẹ̀ wa ẹ ṣé fún orílẹ̀-èdè tá a wà ẹ fún gbogbo ohun tẹ́ ti ṣe sẹ́yìn sẹ́yìn ẹ ṣe fún ibi tẹ́ ti mú wa ẹ ṣe ibi tẹ́ mú wa dẹ ṣe ibi tẹ́ ti mú wa lọ ṣe o àyìn ló gàṣe lọba olúwa gbọ́ pẹ́ gbàyìn gbọ́ pẹ́ gbàyìn gbọ́ pẹ́ gbàyìn Ọlọ́run ní wákàtí ìdáríjì wa ẹ̀ṣẹ̀ tó lè dí wa lọ́wọ́ tó lè dí wa lọ́nà bóyá ta rò nínú ọ̀rọ̀ ta rò nínú èrò ta nínú ìwà ta sọ lẹ́nu sáàtì ẹ̀mọ̀ bóyá ẹ̀ṣẹ̀ bàbá ńlá àti ìyá láyà àti gbogbo ẹbí àtàrà ẹ̀ṣẹ̀ ilé ibi tí wọ́n ti bí wa ni ẹ̀ṣẹ̀ àwọn tí a bá sọ̀rọ̀ ni àbí bá rìn ni Ọlọ́run dáríjì ṣàánú fún wa lónìí lórúkọ Jésù èyí tá a wí lónìí Olúwa dé jẹ́ kó jẹ́ olúwa jẹ́ kó jẹ́ èdìdí àṣẹ tí a bá ti pa lónìí olúwa fi ìdí rẹ̀ múlẹ̀ ní ayé àti ní ọ̀run fi òǹtẹ̀tẹ̀ o àwọn petition tí a bá kọ sí ọ̀dọ̀ yín ọlọ́run wéréwéré dá wa lóhùn ọlọ́run ṣàánú fún wa orílẹ̀-èdè wa dọ̀wọ́ rẹ̀ gbogbo àwọn tó ṣe lórílẹ̀-èdè náà hmm, ọlọ́run bá mú wọn dúró àti àwa náà tí ẹ bá lò fún òun kan oríṣiríṣi ẹnikẹ́ni tó bá ti fẹ́ bá èṣù bẹ́ẹ̀ ni ta ló fẹ́ lọ alágbára wo ló fẹ́ lọ sílé alágbára kan tí òun ò ní fẹ́ lágbára ju ẹni náà lọ àbí tó máa ní tí ò fi de tí ó fẹ́ lọ bá nílé ọlọ́run mo gbàdúrà nítorí pé iṣẹ́ tí à ń ṣe àti àwọn èèyàn wọ̀nyí tí wọ́n ṣe iṣẹ́ rẹ ni bẹ́ẹ̀ ni i know it's not those who are preaching the gospel alone that working actually working for you those who want the country to be better also good that care for others also they are also working for you we are all your servants gbogbo àtàwọn tó ṣiṣẹ́ tó dùn mọ́ nínú àti tí ó tiẹ̀ ti ṣe tó ń ṣe tó fi ń tẹ̀ra rẹ̀ lọ́rùn ọlọ́run á yìn lógo a dúpẹ́ lórí gbogbo wọn báyìí mo wá gbàdúrà fún gbogbo àwọn tó ń ṣe láti tẹ ọlọ́run àmì èmi náà àti gbogbo àwọn èèyàn tó kù olúwa fún orílẹ̀-èdè wa àti gbogbo ibi tí a ṣiṣẹ́ fún èyí tí a ti 这些的账目。 lórúkọ jésù olúwa máa tì wá lẹ́yìn má tì wá lójú ọlọ́run tó máa ń sọ ẹ̀san ẹ̀yìn ń bọ̀ kankan èrè ń bẹ̀ pẹ̀lú yín láti san fúnikà lọ́gẹ́ bí ṣẹ́wọ́ rẹ̀ mo gbàdúrà láti ìsinsìnyí lọ olúwa èrè iṣẹ́ rere tá a ti ṣe láyé olúwa san fún wa o àwọn tó dúró tó sọ pé àní ìgbà tó sọ pé kò ní tẹ̀ wá lọ́wọ́ ọlọ́run bá wa dójú tì wọ́n àwọn tó fi agbára káká tó sọ pé àwọn lè jà àwọn lè bá wa jà wọ́n jù wá lọ ọlọ́run nítòótọ́ àwọn èèyàn máa jìyàn lọ láyé nítorí pé ìka gan kò dọ́gba wọ́n gùn jura wọn lọ ṣùgbọ́n èèyàn wa ga ju gbogbo èèyàn lọ láyé yìí gbogbo ẹnikẹ́ni tó bá lóun ṣèdúró lórí ọ̀rọ̀ wa àbí lórí ọ̀rọ̀ ọmọ mi especially pé òun máa fi ìyà jẹ ọmọ mi àwọn ọmọ máa fi ìyà jẹ mí lọ ọlọ́run mo gbàdúrà fún wọn fúnra rẹ̀ ṣèdájọ́ wọn àwọn olólùfẹ́ wa pátápátá tí wọn ò fẹ́ ká jìyà àwọn tó fẹ́ wa fẹ́rẹ̀ olùwàjọba wa fẹ́ wọn fẹ́rẹ̀ gbogbo àwọn tó ti ń jẹ́ alátakò fún wa tó yẹ pé ọ̀rọ̀ rere tí à ń sọ àti òtítọ́ ọ̀rọ̀ tá à ń sọ wọ́n ń ṣe la purọ́ aya ma sọ pé ṣe ló mọ̀ púrọ̀ simply because they are evil so they want to cover evil ẹ sọ pé ẹni tó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kò ní ṣe rere mà ní gbogbo àwọn tó ń bo ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn mọ́lẹ̀ fún wọn tí wọ́n fẹ́ máa bò ó pé kí hmm, hmm, yéèrè àbọ̀ santa yaba mo gbàdúrà pé ọlọ́run mo gbàdúrà láti wákàtí lọ gbogbo àwọn ènìyàn búburú tó máa ń bu ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn mọ́lẹ̀ àwọn ènìyàn tó máa ń fẹ́ máa sọ irọ́ tó sì máa máa pè ní òtítọ́ fún àwọn ènìyàn olúwàjọ bá wa máa tú irọ́ wọn má jẹ́ káṣírí wọn bò gbàgbára lọ́wọ́ ìkà gbogbo àdúrà gbogbo àwọn tó pọwọ́pọ̀ ibi lórí èmi àti gbogbo àwọn olólùfẹ́ wa àti lórí orílẹ̀-èdè wa fún ibi olúwàjọ bá wa tú wọn ní àṣírí èyí tí a fẹ́ wúlò ní àwọn kan tó máa kóra wọn jọpọ̀ ẹgbẹ́ ṣètì ó ti fẹ́ sọ̀rọ̀ á gbógun tiẹ̀ ní wọ tó á fojú ẹ̀wọ̀n ìmọ̀ tó wàá tún tún sọ nǹkan ohun tí n bá fẹ́ wí lónìí mo fẹ́ kó jẹ́ láti orí ìtẹ́ mímọ́ olúwa kó jẹ́ láti ọ̀dọ̀ rẹ olúwa jọ yẹnu mi sí mímọ́ sóhun ẹnu mi di àṣẹ sódi agbára ìta bá dè lónìí olúwa dé sẹ́ ohun ẹnu mi gbọ́rọ̀ olúwa ó di agbára ó di ti ọlọ́run ó di ti ẹ̀mí mímọ́ bẹ́ẹ̀ ni alẹ́ ó di ti ọlọ́run ó di ti ẹ̀mí mímọ́ ẹnu mi gbọ́ ó máa gbà mí ni ó máa gbọmọ mi kò ní pa mí lórúkọ jésù ẹnu mi yóò máa tú ìdè yóò máa já ìdè ẹnu mi di ìmọ́lẹ̀ tó máa máa tàn fún aráyé ní orúkọ jésù ẹnu mi di ọgbọ́n ó di ìmọ̀ ó di òye ọ̀rọ̀ ẹnu mi yóò máa gbogbo ohun tó bá dàrú tí wọ́n bá ti sọ pé di ìgbà tó bá ti sọ̀rọ̀ kó tó di pé ọ̀rọ̀ náà máa ní ojútùú lórúkọ jésù ọ̀rọ̀ mi ò pọ̀rọ̀ olúwa ọ̀rọ̀ ẹnu mi <laughs> ó di dì mọ́lẹ̀ bẹ́ẹ̀ ló máa rí kò ní yípadà èyí tí n bá dè lónìí olùwàdì èyí tó bá bá mi jà lórí èyí tí mo fẹ́ sọ lónìí olùwàbàjà fúnra rẹ̀ ní kọ̀kọ̀ ní gbangba ní ọ̀sán àti lóru láàárọ̀ àti lálẹ́ olùwàbàjà gbogbo àwọn tó bá wa jà bọ́n ṣe ni wọ́n pọ̀ tó ìṣẹ̀lẹ̀ burúkú ò ta bà mí èyí tí ò tí ronú kúwàdà ni ó bà mí jẹ́ kó máa ṣẹlẹ̀ sí wọn ẹnikẹ́ni tó bá wa kò ní dára ni wọ́n máa ń jókòó sí ni wọ́n máa àwọn èèyàn bẹ́ẹ̀ lórúkọ Jésù lọ́wọ́ fún palẹ̀ ogun mọ́ bẹ́ẹ̀ ló máa rí kò ní padà ẹni tó sọ pé orílẹ̀-èdè náà kò ní gba àtúnṣe kò ní bọ́ lọ́wọ́ ogun bẹ́ẹ̀ ni ẹ̀dá bẹ́ẹ̀ olùwàfọ̀npalẹ̀ ogun mọ́ èmi ti ń gbàdúrà fún orílẹ̀-èdè mi tó bẹ́ẹ̀ sọ pé gbàdúrà fún Jerusalem rẹ̀ àwọn tó bá sì ti fẹ́ yóò ṣe rere mo ń gbà lọ́sàn mo ń gbà lóru mo ń gbà ní kọ̀ọ̀kan àti ní gbangba ó gba àwọn olórí tẹ̀sí ń lò ní wákàtí àti sáà yìí má bá wa dì wọ́n mú má lò wọ́n lọ má fi wọ́n lẹ̀ wọ́n di irinṣẹ́ rẹ bàbá tí wọ́n bá ṣe ohun tó fẹ́ má fi wọ́n lẹ̀ o bàbá dì wọ́n mú kó o sì máa bá wọn ṣiṣẹ́ náà má jọ jábọ́ má jọ fọmọ ṣe àtẹ̀mí náà tí mo gbàdúrà oríṣiríṣi ogun náà ti gbé tiwa nítorí pé a sọ pé a fẹ́ orílẹ̀-èdè wa kó dára wọ́n lẹ́ni tó bá ti fẹ́ orílẹ̀-èdè kó dára wọn máa fi ń palẹ̀ ogun ẹni tó bá lọ máa fi mí palẹ̀ ogun mọ́ àbọ̀ lòun máa fi mí nítorí pé a fẹ́ kó orílẹ̀-èdè wa dára ẹni tó bá lòun ro búburú fún mi tó rò sí mi tó rò sọmọ mi nítorí èyí tí mo ṣe ní dáradára ẹ̀dá bẹ́ẹ̀ ọlọ́run bá mi fún àìsàn búburú fún ní orúkọ jésù torí pé a ti kọ́ kò sóhun ìjà olóró tí a lè dàkọ àwa tó máa ṣeré gbogbo àwọn tó bá dìde sí wa ní ìdájọ́ a ó dá wọn lẹ́bi àwọn òkùnkùn àwọn ibi níkọ̀kọ̀ àti gbàgbà àwọn àwọn àṣẹ èyí tí a forí ọ̀ka ṣe àwọn àṣẹ tí a fi atare ṣe àwọn àṣẹ búbú tí a fi ewé àti egbò ṣe àbí a wá pe àwọn àlùjọ̀nú síta máa ń bẹ àlùjọ̀nú láti fi ránníṣẹ́ lórúkọ jésù iṣẹ́ búburú ni ẹ̀jẹ̀ jésù àti agbára ọlọ́run tó a fi dá ayé àti ọ̀run kó ba gbogbo ẹ̀jẹ̀ pátápátá lórí èmi àtàwọn olólùfẹ́ mi àtàwọn ọmọ tí ọlọ́run fún mi bẹ́ẹ̀ ló máa rí gbogbo ẹni bá ṣàmì lábẹ́ ọmọ ẹni bá gbóhùn ọlọ́run gbọ́ lórí <laughs> lábẹ́ ohùn mi mo eh, ẹsẹ̀ rẹ mo gbà fún ọ ah èmi náà mo gbà fún ara mi ohun tí ó máa ń mú kéèyàn wo nǹkan tí òfin nílé èwò mìíràn mọ́ máríkà pọ́ọ̀sọ taya bàbà négédébó sọ taya bàbà àwọn tí èèyàn máa ń wò nínú ayé tó máa ń fọ ojú ògo ènìyàn lórúkọ jésù èmi àti àwọn ọmọ mi àti ìwọ tó ṣàmìyàn ó ní wo lórúkọ jésù àwọn ibi tí èèyàn máa ń tẹ̀ láyé bẹ́ẹ̀ ni tó máa ń fi ẹsẹ̀ tẹ̀ hmm tó máa ń mú kó má lè rìn síwájú mọ́ lórúkọ jésù èmi àti àwọn ọmọ tí ọlọ́run fún mi àti ìwọ tó ṣàmìyàn lórúkọ jésù ẹ̀ ò ní tẹ̀bẹ̀ marika po sotayababa negerebo sotayaba ohun tí èèyàn máa ń dáwọ́lé tí ò ní lè ṣe àṣeyọrí tí ò sì ní lè tẹ̀síwájú mo gbàdúrà ó mú búrú ni ò ní dáwọ́lé èmi náà ò ní dáwọ́lé ọmọ mi ò ní dáwọ́lé gbogbo àṣìṣe wa láyé ọ̀run sọ di ìyanu gbogbo ẹni bá dẹrù ìkànnì kọ̀ọ̀kan àti ní gbangba tó bá lóun fẹ́ gbélé mi àtàwọn ọmọ àtàwọn olólùfẹ́ mi lórí lórúkọ Jésù ìwọ ní nǹkan rẹ gbẹ́rù rẹ bẹ́ẹ̀ ni o in Jesus name I pray amen it is well I open this platform In the name of the Father, the Son, and the Holy Spirit, I pray for this country, for all our leaders. I pray for my nation. Oh Lord, you started a good job. Continue in the name of Jesus Christ. Magadabo sokate yebara. Negedebo, east, west, north, and south of that nation shall receive strength, shall receive light, shall receive holiness in the mighty name of Jesus Christ. And I pray for all the people you are using for the good job. They will not lose their brain. They will not lose their life. They will not lose lose their children. They will not lose their wife and her husband. Together with me, I will not lose anybody any longer. In the name of Jesus Christ. Oh God, nobody will demote me again. No man will demote my children. I will not decrease. I will increase in the name of Jesus Christ. And those who say amen under my platform, you will increase. You will not decrease. Agbára tó máa ń decrease èèyàn. Tó máa ń demote èèyàn. Iná jó wọn dànù. Bẹ́ẹ̀ lórí kò ní í padà jésù lùwà wá ẹni bá fi mí rẹ ẹni bá fi mí ṣe ẹlẹ́yà ọ̀run fi ṣẹ̀ sí hmm. ẹni bá fi mí ṣe ẹlẹ́yà olúwa fẹ̀dá bẹ́ẹ̀ ṣẹ̀ sí bẹ́ẹ̀ lórí kò ní í padà jésù agbára wa mẹ́ káàbọ̀ sílé good afternoon mm. we we have few minutes but i want to quickly give, i mean give you one prayer you know i prayed the prayer but the spirit of god said that to me i should share with people You understand? But before sharing the prayer points, I watch uh, a program ní uri, um, um, Kokora Latte, sorry. Please share, okay? And uh, a lot of, you know, it's a mystery platform that you see a lot of stories. And um, then that's just part of things that happen in our system and when you look at it tí àwọn èèyàn bá it's only problems that the no man ń wà ló máa ń gbé just imagine and bí kọ́kọ́rọ́ alátẹ̀ṣe popular tó ni ní ilẹ̀ Yorùbá ó láwọn kan náà nílẹ̀ Yorùbá tí wọ́n ti gbọ́ pa ẹ̀rí kẹlẹ̀ mọ́ pé problem pọ̀ gan you understand me but nǹkan continue ẹni yẹn sọ ní and tó dẹ̀ help others tó bá gbọ́ fún àwọn èèyàn tó bá wà nípa ewé àti egbò ṣé mo pè mí mo máa ń sọ nǹkan kan àwọn original káwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí ń ṣe ìkà nínú ayé yìí ọlọ́run fún wa ní ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́ kan ọ̀dọ́ mi ò fẹ́ sọ sórí púpọ̀ bọ́tẹ́ jẹ́ ń lọ straight nípa ewé àti egbò ìyẹn náà ni ẹnìkan tí ọkọ wọn jẹ́ tó sọ story bí ọlọ́run ṣe bí wọ́n ṣe bí ó ṣe ń ṣe àṣetì wọ́n wá sí pé òun tó bá padà lọ láti máa lọ ṣe ewé máa jẹ ewé máa jẹ egbò fún àwọn èèyàn kó tó di pé ó wà òkè ọkọ wọn yẹn ti wá kú but ìyàwó yẹn tó tún wá jẹ́ bí first wife àbí nǹkan kan is now having problem also now gbogbo ìyàwó tí ọkùnrin yẹn ní wọ́n ṣáà accuse àbúrò ọkọ àti nǹkan kan bẹ́yẹn wọ́n wá ń sọ ẹ wọ́n wá ní ibi tí mo fẹ́ sọ nípa ẹ̀ ní pé àwọn ọmọ yẹn wọ́n wá ní àwọn máa ń lálàá pé tó máa ń lálàá wọ́n máa rí wọn tó ń yìnbọn fún wọn lójú àlá yẹn ẹ máa gbọ́ o wọ́n máa rí pé wọ́n rìn ìwọ̀n fún ọ lójú àlá yẹn wọ́n dẹ̀ máa ní ẹlòmíì náà wọ́n máa rí wọn pé wọ́n nà wọ́n ní ọmọ yìí wọ́n wá ní màmá yẹn tó wá ní problem sí tí àwọn doctor tó wá diagnose ẹ̀ fún one one terrible cancer like that you know the woman wọ́n ní òun kàn lálàá pé wọ́n nà wọ́n lójú oorun ni ṣé ti yé bẹ́ẹ̀ wọ́n nà wọ́n lójú oorun ṣé rí tí a bá ti ń sọ̀rọ̀ nígbà mìíràn àwọn èèyàn máa ń mo fẹ́ kẹ́ ẹ mọ nǹkan kan lónìí pé iṣẹ́ tí gbogbo ìdílé wọn ṣe yẹn iṣẹ́ tí gbogbo ìdílé wọn ṣe yẹn tó bá ń ṣe pásítọ̀ o gbúdọ̀ sá fún ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni tó bá ti fẹ́ tú ènìyàn nínú ìgbèkùn ẹ ẹni tó bá ń tú ènìyàn nínú ìgbèkùn láì tó bá ti fẹ́ ṣe dáadáa má ṣe burúkú o ó ti yé bẹ̀yàn iṣẹ́ tí wọ́n dẹ̀ ń ṣe yẹn iṣẹ́ ewé iṣẹ́ egbò iṣẹ́ àwọn àlò ìjọ̀nú ni ṣó ti yé yín tó bá ti lè jókòó ó dàbí doctor ẹ ti understand but títí ewé ètègbò yẹn ordinarily tí wọ́n bá ti jẹ́ pé àwọn èèyàn ò kàn lọ já ewé tán fi ṣẹ̀fọ́ tí wọn lọ já ewé pọ̀ tán fi ṣe àgbo tán sọ pé ewé eléyìí dóngóyàrò ni tó bá wẹ̀ ó dáa fún bà kó wẹ̀ lọ́sàn gangan kó o fọṣẹ wẹ̀ àbí pẹ̀lú msọ̀sọ̀ tí wàá fi ṣí gbogbo ìdọ̀tí àti epo tó wà ní ara ti yé àwọn in tó ti accumulate bí ìdọ̀tí àwọn infection tó wà ní body wà tún wá mú láti pa tinú àti títà ṣé ti yé bẹ́ẹ̀ téèyàn bá ti wá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n ń gbàyàn là wọ́n ṣe nǹkan kan báyìí wọ́n ṣe nǹkan kan báyìí ó ti di spiritual ó ti yé ó ti di spiritual you got to be careful alright kò sí ẹni tó bá ṣerú iṣẹ́ yẹn ẹ́ eh? tí wọn ò ní hand somehow in their home torí ẹ̀ wọ́n ní ẹ máa gbọ́ gbogbo iṣẹ́ tí èèyàn bá ń ṣe yẹn ló ní èèwọ̀ tó bá jẹ́ kìrìsìtẹ́nì tòótọ́ ọmọ ọlọ́run tòótọ́ o ò gbúdọ̀ ṣe kíní o gbúdọ̀ o máa gbúdọ̀ sá fún ẹ̀ṣẹ̀ o lè má pé totally o but àwọn concrete things tó mọ̀ pé o gbúdọ̀ ṣe oògùn gbúdọ̀ lọ ṣe because it will cause you pains and trouble torí ẹ̀ example lele ẹni tó bá ní wárápá ewé tán fi ń wò wọ́n àwọn tó ní epilepsy wọ̀nyẹn wọn ò gbúdọ̀ tán bá wò ẹni bá wò kò gba owó the concrete wọn bá ti iṣẹ́ wọn ìyá wọn àrùn àrùn tó máa ń fi ewé àti egbòje wọn yẹn tí wọ́n bá ń ṣe normally they don't supposed to get money from it but òun ní ọ̀pọ̀lọpọ̀ ṣe tó fi lówó tó ń tà ti yé because any disease to bá fún àwọn èèyàn ní ewé láti fi wò and you are selling it the moment you sell it you transfer to bá ti jẹ́ fún ẹni tó tà fún if you are not be careful that sickness part of it will come to your family either your children or yourself okay tó bá ẹni tó bá ní wárápá tó bá ti ṣe oògùn wárápá wọn ò gbúdọ̀ gbowó tó bá ní wèrè ṣe mọ̀ oògùn àwọn wèrè tó bá ní wèrè tó bá fẹ́ sẹ́tò orí ọ̀n tó fẹ́ ṣe oògùn wèrè fún wọn ò gbúdọ̀ gbowó even gan tí èèyàn bá ní tó bá bá rẹ̀ tó jẹ́ àgàn tí wọ́n bá ṣe oògùn pé kó lè bímọ fún wọn ò gbúdọ̀ gba owó náà pé oògùn kó lè bímọ yẹn ni pe, bóyá àgbo àwọn nǹkan kan bẹ́ẹ̀ yẹn ṣe ti yẹyin bẹ́ẹ̀ yẹn mo sọ sórí ọ̀rẹ́ mi kan rí nígbà mo fẹ́ tí mo ṣe wedding gba ẹ̀mí ìbí mo fẹ́ nìyẹn gbogbo àtọ́ fi ń gbé mi káàkiri tán máa ní kí n lọ lé aláìgbọ̀n kankan bẹ́ẹ̀ for God so love me I never I wasn't àmì ò lóyún rí oyún ò dúró bí mo ṣe ń lọ sílẹ̀ alágbo tí máa lọ sọ́dọ̀ àwọn tó ń tonú ìjọ tí máa lọ sọ́dọ̀ doctor mi ò lóyún ṣó ti yé because ọlọ́run ọlọ́run the Lord save me from something, so ṣó ti yé mẹ́ẹ̀ ìgbà tẹ́mi wá ti fi ọkàn mi kúrò pé wọ́n sọ pé mi ì tẹ̀lé bímọ mo dẹ̀ ti fọkàn mi pé okay no I just enjoy my life and then I will believe in my life I do my business and make myself okay but the Lord bless me with the fruit of the womb that's my daughter you understand me that's my beautiful daughter and um, and that's it anybody bá ṣe ọmọ mi mo sorry gan mo máa ń forgive èèyàn but I don't want people to touch my daughter Do you understand me? I don't want because I don't touch anybody's children. Okay? So, mo wa rí i pé wọ́n ní wọ́n máa ń yin ìbọn fún àwọn níbẹ̀ yẹn nísìn wọ́n wá ní wọ́n nà wọ́n lójú oorun ni ṣó ti yé bẹ́ẹ̀ bó ṣe nà wọ́n lójú oorun yẹn ìgbà tó máa délé ayé wọ́n bá pààyàn lára wọn ṣó ti yé wọ́n dẹ̀ wá nawọ́ sí àwọn orogún wọn yẹn ìkan tó tún gbowó dáadáa nínú wọn tó ń pè ní ìyẹwé nínú wọn àti ìyẹ ìyẹ ọkọ wọn àmì àbúrò ọkọ wọn. tí wọ́n bá ń ṣe ewé yẹn tí àwọn tibẹ̀ yẹn náà tí wọ́n ṣe ti tiwọn tí wọn ò bá ṣe nǹkan kan tó ti yẹyún ẹ̀yẹn ẹ ọkọ ti jẹ́ time tí expiring date ó ti dé bá nǹkan kan the other people may not be able to do anything but this thing wọ́n dey now pointing finger because àwọn tó máa ń ṣiṣẹ́ yẹn ọlọ́run tó máa ń bá àwọn èèyàn ṣiṣẹ́ àwọn ọmọ ọlọ́run ṣiṣẹ́ ọlọ́run ẹ̀mí ni tí a kò lè rí tí àwọn èèyàn náà bá dẹ̀ tó fẹ́ ṣiṣẹ́ èṣù ẹ̀mí tíyà kò lè fojú rí ló máa ń bá wọn ṣiṣẹ́ wọ́n dẹ̀ máa sọ fún èèyàn tó bá rí èèyàn tó bá jí láàárọ̀ ní nàìjíríà a lot of because eh, <laughs> ó dẹ̀ pa àwọn èèyàn báwo ni ṣe máa sọ tó máa yé wọn ó dẹ̀ ti ń yà àwọn èèyàn tẹ́ bá lọ sí ẹni tó bá fẹ́ jẹ́ ìwé àwọn àjàjà kì í ṣe ìwọ̀n tó ti máa ń kó sórí gbá ẹ̀ nǹkan mọ́mísì mi ti máa wọ́n máa ń já ewé tí wọ́n bá ń fẹ́ ṣe cesarean fún obìnrin nígbà yẹn wọ́n rí bíi taboo ó gbúdọ̀ dàbí obìnrin àwọn ará ebéèrú tó kó tó wọlé ti bímọ ṣe ti yé so tó bá ti wá rí i pé wọ́n ṣe to some christian also to some people they can't say kì í ṣe christian to some people olden days wọ́n máa believe pé it's a taboo you understand me pé the person has a problem so nígbà yẹn mo rántí pé màmá mi ó mọ ewé nítorí pé ibi tó gbé lọ́dọ̀ àwọn tó gbé ṣẹ̀tàn sàn wọ́n máa ní kí n lọ bá wọn já ewé but ẹni yẹn kò gbúdọ̀ tí ì jẹ vẹ́jì ló gbúdọ̀ jẹ nígbà tí mo jẹ́ vẹ́jì wọ́n gbé mi lọ sí inú igbó ṣé mọ̀ pé inú igbó ni majority ni wọ́n ti máa ń kó àwọn ewé yẹn jáde gbogbo ibi tí iwin àti àwọn àlùjọ̀nù àti àwọn ẹ̀mí èṣù majority of them they live in the bush they live on the tree wọ́n máa ń gbé nínú igbó wọ́n máa ń gbé pẹ̀lú ẹranko lẹ ṣe máa rí pé tí ẹ̀mí ẹranko bá ń yọ ènìyàn lẹ́nu nígbà mìíràn àbí tó yẹ pé àlùjọ̀nú ló ń yọ ènìyàn lẹ́nu nígbà míì a máa láàlẹ́ ó lè máa rọ̀bọ̀ ó lè máa rẹ́ran kankan ó lè máa rí àgbò ó lè máa rí màálù ṣẹ̀sán to sam to tell you that animals those evil spirits, they live in the in the midst of the animals so anytime tí wọ́n bá ti wá fẹ́ lọ ṣiṣẹ́ wọn wọ́n á gbé àgọ́ ara ẹran kọ̀ọ̀kan wọ̀ ṣó ti ẹ̀yìn mẹ́ẹ̀ wọ́n lọ so they live in between them tó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ẹ̀mí kùkù tí àwọn ẹ̀mí rádaràdá yẹn they walk and people see them with physical eyes so inú gbóná not long, ń gé àwọn igi and that's why gan tó bá jẹ́ ọmọ náà tó bá fẹ́ lu àgbo bóyá o fẹ́ ṣe ẹ̀fọ́ lásán tó ń fẹ́ ṣe ọbẹ̀ ewúro o fẹ́ ṣe gbogbo vegetable tó ń sọ yẹn àbótẹ̀ fẹ́ já àgbo láti mu ó tiẹ̀ àbó fẹ́ lọ gba abẹ́rẹ́ you got to pray for some things because gbogbo àwọn nǹkan tó ń ṣe inú gbogbo náà ti kó jáde ó mọ àwọn tó fọwọ́ bá ó mọ àwọn tó jókòó sábẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín inú gbó làwọn ìwé ń gbé àwọn àlùjọ̀nú mi inú gbó àwọn tó bá terrible tó bá ti close mọ́lé wọ́n máa gbé nínú inú ìdọ̀tí wọ́n á gbé nínú èèyàn tí ò bá wà tí ò tí ò ṣe tó ṣe eyín wọ́n á gbé nínú ilé they can live in people's body but they don't go out wọ́n ń fi wọn ò lè fi ara wọn bọ́n ṣe rí kan jáde lọ tó ti eyín bẹ́yẹn wọn le, bó ṣe rí gangan wọn le, wọn lè gbé bẹ́ẹ̀ yẹn láti lọ they have to go through some things ṣó ti yé bẹ́ẹ̀ so ńgbà tí mo gbọ́ story wọn wọ́n wá nawọ́ sí ara wọn there was a time a story ṣó ti yé ṣe mọ̀ pé nísìnyí wọ́n ti ṣe many many things fáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ You are a liar. So, ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá ti bóyá wọ́n ti bóyá wọ́n ti ẹ̀pùrọ́ fẹ́ lómi torí ẹlòmí tó bá ń já ewé irọ́ ló máa ń pa apà irọ́ agba owó wọ́n make owó when you see people who have done a lot of things tó bá kó nǹkan jọ nípa tí àlùjọ̀nù bá pẹ̀lú láti ràn lọ́wọ́ the family dey start having problem ó máa kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ilé wọn ni àkọ́kọ́ máa dá ilé wọn rú bẹ́ẹ̀ ni gbogbo ilé wọn wọ́n máa dalé wọn rú sáìn kan nìyẹn wípé àwọn tó bí wọn o àbí láàyè nǹkan tó believe nínú ṣètìyẹ they they call on demons you understand me then ó wọ́n máa bẹ̀rẹ̀ sí da gbogbo nǹkan wọn rú you understand me ẹni tí eléyà máa rélé ìpò òun ló yìnbọn fóun lójú àlà eléyà máa rélé ìpò òun ló nà òun lẹ́gba lójú àlà àwọn èèyàn ó lè má já wọn kọ ó lè má já wọn ni because they are living with demons a lot of demons ó dẹ̀ lè ti offend kó jẹ́ pé ó tẹ̀ nǹkan mọ́lẹ̀ because that's why lè ṣe rí pé àwọn tó bá fẹ́ ṣiṣẹ́ ìwé tó ń fẹ́ ṣiṣẹ́ gbò tó wọ́n kàn ní àwọn nọ́mbà tó yá wọ́n ti mọṣẹ́ yẹn wọ́n kàn ní wọ́n gbélé wọn lọ́wọ́ láì wọ́n kọ torí ẹ̀tẹ́ bá ràwọn tó bá mọ ewé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn eh they give them is like a gift àwọn tí a bá pè gangan láti ṣiṣẹ́ Ọlọ́run they are gifted they are not being trained by people o lè wá gba training sí o ó ti yé but the real people of God they go go àwọn ni wọ́n pè wọ́n wọ́n ní gift wọ́n ní with a counter nǹkan tó fi experience wọn tẹ́ bá wo gbogbo àwọn great men of God people of God nínú ayé yìí tó ń kọ sínú bíbélì náà experience wọn àti gbogbo nǹkan tó go to nílé ayé ni wọ́n fi bẹ̀rẹ̀ sí ní worship wọn àmì wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní worship ọlọ́run True. wọn so the people who have been called who have been given originally they are not being they are not those ones who were trained by the English language by the Arabic language, by Hebrew language, by any clinical language. No, they are being given the order and the authority and the gift from God. So irú ìyàwó yẹn sì tó sọ pé à ah, wọ́n ní gbogbo wọn ń tewé o gbogbo náà eléwé ọmọ ni wọ́n mọwọ́ padà o ṣùgbọ́n o ìyẹn wá ní à ah, ìwọ ló máa wò di eléyìí máa rí di wọ wọn kí àwọn yẹn wọ́n ti trespassé wọ́n trespassé bẹ́ẹ̀ ni nígbà kan ní kí n lọ ja ewé wá fún wọn nígbà yẹn tí mo jẹ́ virgin yẹn ó ní ẹnìkan tó máa ń fẹ́ ó ti bímọ sísẹ́rẹ́ àwọn ti lóyún wọn ní ah, oyún yẹn wọ́n ti wá sọ fún dókítà pé kò ní lè bí ọmọ yẹn bó ṣe rí yẹn o pé ó máa ní láti ṣe sísẹ́rẹ́ fún àwọn fámìlì yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ń pariwo wọ́n bẹ̀rẹ̀ sí ń wọ́rẹ̀ wọ́n dẹ̀ owó tí wọ́n lè máa fi ṣe sísẹ́rẹ́ náà pọ̀ àtayébáyé ló ti máa ń yàtọ̀ sówó tó máa fi bímọ lásán so wọ́n wá rí bíi tàbú mọ́mọ́ mi bó ṣe gbọ́ ńgbà yẹn náà ó ah, mọ pé kọ́ máa wọ́rì tó máa lọ fún wọn léwẹ̀ẹ́ pé in fact tí ò bá yọra ọjọ́ tó bá hospital kó tó di pé bímọ tó bá tètè gbé lọ wọ́n wá ní kí mo ṣì wà ń bẹ́ẹ̀ jìgbà yẹn wọ́n wá gbé mi lọ sí ìdígi yẹn mo lọ gé èkó ara ẹ̀ wọ́n dẹ̀ kó fún wọn wọ́n ṣàkó sínú kòkàn ní kàn sí wọn kò sọ incantation sí o wọn sọ incantation sí o lójú mi o ṣùtì yẹn mẹ́ẹ̀ wọn sọ incantation sí o wọ́n dẹ̀ gbé fún wọn wọ́n dẹ̀ bí ọmọ wọ́n wá fẹ́ fún wọn lówó wọ́n ní kó má fún wọn wọn ò gbowó ṣé mọ̀ pé wọ́n fẹ́ bímọ cesarean ni ò tó bá ẹni tó bá ti ń ṣe cesarean fún tó ti ẹyin mẹ́rin ṣe mọ̀ pé tó bá ṣe ṣiṣẹ́ rẹ̀ fóyàn fún tó bá ti bí ọmọ mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin tó bá ti fẹ́ bímọ á ní kó máa lóyún mọ́ tó bá ti lóyún ẹlẹ́ẹ̀kẹrin àbí nǹkan kan wọ́n lè ní at our own risk ni ṣe ti yé so mama mi do that you understand me wọ́n máa ń fúyàn kí lẹ́ẹ̀ṣẹ́ àwọn ló ní àwọn bàbá bàbá wọn náà ni wọ́n bá ṣe anything tó bá ṣe tó bá mọ ewé yẹn wọn ò ní gba owó ṣe mọ̀ pé kò ṣe nǹkan tó burú bẹ́ẹ̀ yẹn sìn torí tí wọ́n bá gba owó bẹ́ẹ̀ yẹn ẹ́ gbogbo ọmọ wọn lè bẹ̀rẹ̀ sí fi ṣe síríà bímọ tó bá ti fẹ́ bí ọmọ tí wọn bá lọ ṣe operation kọmọ wọn máa bí wọn kọmọ wọn máa bí ọmọ yẹn naturally you understand me àwọn tó dẹ̀ ni wọ́n ní wọ́n wá kọ lọ́dọ̀ bàbá ọkọ wọn sìn wọ́n lè step into some toes yẹ ti understand fúnra wọn àbí gbogbo lórí nǹkan tó ń bí òdìlé lórí yẹn àwọn ẹ̀mí èṣù ló máa wọn gbé ó dẹ̀ ti tó time kan tó bá ti tó time kan tó bá ti fẹ́ expire àbónìkọ̀ọ̀kan tó máa ń ṣe fún wọn tó jẹ́ pé ẹnìkan máa ń ṣe tí wọn ò bá ṣe fún wọn àwọn spirit yẹn wọ́n máa bẹ̀rẹ̀ sí na ẹni yẹn náà kùnà tó bá dẹ̀ ti nà tí spirit bá nàyàn ojú àlá tó bá dójú ayé tó bá gbé lọ dọ́tọ̀ ìríkùrì ní dọ́tọ̀ máa rí fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó bá lálàá pé wọ́n bóyá ní ẹlòmíín lè lóun ní àjọṣepọ̀ lójúrun á lálàá kò lọ kò ní kò tí ì sùn rí o kò dẹ̀ ni wọ́n lè débẹ̀ wọ́n sọ wọ́n lè sọ pé ó ní àìsàn kan tí ò tí ò tiẹ̀ ẹ̀ ṣe understand bẹ́ẹ̀ because it got to do with spiritual things àwọn doctor kedere majority of this thing orúkọ tó kàn ń pè ló ń pè lóríṣiríṣi àwọn náà kàn ń pe orúkọ kan ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín báwo lórúkọ wọ̀nyí náà ṣe wáyé tó bá tí kò bá ti yé wọn they just form it they just give some name you understand me àwọn orúkọ wọ̀nyí tó kàn ń dá ẹnu tó ń bá torí pé nobody want to tell you that you tán béèrè lọ́wọ́ ń pé òun ò mọ̀ àbí àjàjà kó tiẹ̀ wá ti dàgbà àbí kó ti lọ sí school fún a máa sọ pé a kàn sọ nǹkan kan fún yín So ti yẹ yín mẹ́yẹn wọ́n á pè é torí ẹ̀ lè these days wọ́n sọ pé nǹkan báyìí báyìí and again lára àwọn ewé tí wọ́n ń fọwọ́ kàn wọ̀nyẹn kí tí wọ́n á scientist area i mean of the area i mean kí tí so science yẹn So ti yẹ lára àwọn ewé míì tí wọ́n ń rà tí wọ́n ń fọwọ́ kàn wọ̀nyẹn àwọn míì wà tó yẹ is a poison to the body To jẹ́ pé ńgbà tẹ́ bá kọ́kọ́ fọwọ́ kàn ṣó ti yẹ yín tó bá fẹ́ process ó lè má jẹ́ pé bóyá ọwọ́ lẹ máa fi gé àbí lẹ fi ṣe but they mix everything they touch everything together gbogbo àwọn tó ń ta so ìmí máa ti wọnú ara wọn tó jẹ́ pé àwọn onímọ̀ pé ó lè ṣe wọ́n ní nǹkan kan when you now get ó bá ti wá pẹ́ suddenly abẹ́ ẹ̀sìn wa máa ṣiṣẹ́ lára wọn àmọ́ only lè bíi pé kó máa fẹ́ kára wọn ara wọn lè fẹ́ máa crack ara wọn lè fẹ́ máa ṣe bákan tó bá dẹ̀ dọ́dọ̀ òyìnbó àbí dọ́dọ̀ Doctor, dọ́kítọ̀ máa dá orúkọ kan fún wọn Tori pe, wọ́n kó a lot of ewé i'm not talking about the spiritual àwọn tó máa tún teku leja. àwọn tó ń ṣe nǹkan burúkú burúkú yẹn o ṣó ti yé because nǹkan tó ń sọ yẹn ó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn tá a mọ̀ rí as a deliverance bí mo ṣe wà yìí hmm, mo mọ̀ pa mini eh, delivery i mean deliver, deliverance because mo go to mo mo pass through a lot of àwọn dímọ̀ oppress àwọn ọ̀tá mi àwọn nǹkan tá a máa ń sọ ń gbà mí yẹn náà àwọn lára demon oppressors ni àwọn nǹkan kinní yẹn ṣó ti yẹyin so tí ojú ẹ bá dẹ̀ rí bi tí ò bá fọ́ ó máa ríre ni to bá ti lanú nǹkan kan kọjá torí pé nǹkan ogun tí èṣù gbé ti ẹ̀yìn ó fẹ́ kó kú tó bá ti wá kú you be able to teach people you understand me so àwọn nǹkan tí wọ́n fi ọwọ́ kàn wọ̀nyẹn ìmíì wà to yẹ pé wọ́n lè wà allergic sí àwọn dẹ̀ ń tà wọ́n onímọ̀ kó jẹ́ pé lára àwọn egbòogi tí wọ́n kó sílé tó yẹ pé ńgbà tó bá ti pẹ́ ẹ̀mí pé ewé àti egbò míì máa ti expire tó yẹ pé tó bá ti pẹ́ nínú ilé tó bá ti wá yá o tó bá fọwọ́ kó lè di poison fún ẹni yẹn ó ti yẹ yín ó lè di nǹkan kan tó máa dẹ̀ wọ ara ẹ̀ tẹ́ máa dẹ̀ rò pé wọ́n dẹ̀ máa gbé kiri wọn ò pé just nǹkan báyìí ló ṣe wọn o ṣó ti yẹ yín mẹ́rin àwọn ewé yẹn máa ń sọ pé wọ́n ní expiring date they do have tó bá ní expire tó bá ní time tó yẹ kó ń bàjẹ́ tó bá ti di pé wọ́n bàjẹ́ tó bá gúnyàn àbí tó ṣe nǹkan kan fún yàn ó lè di nǹkan míì lẹ́sẹ̀ máa rí pé téèyàn bá lọ inú gbóngbà míì wọ́n ní nǹkan kan kò gún lẹ́sẹ̀ ni o wọ́n ní igun yẹn nígbà tó dẹ̀ ti gún lẹ́sẹ̀ yẹn ìyẹsẹ̀ yẹn wá bẹ̀rẹ̀ sí ní wú o ó bẹ̀rẹ̀ sí ní wú o poison ẹ̀sán sam ó lè jẹ́ pé kinní yẹn poison ni àkàìmọye ewé tó jẹ́ pé àwọn èèyàn onímọ̀ pé bó ṣe dáa fún ara tẹ bá lò bákan náà ló tún jẹ́ poison fún ara tí wọ́n bá lò bí òṣèyẹ kan lò àbí tẹ́ bá fọ́ kan bí òṣèyẹ kẹfì ọwọ́ kan tó ti yé so àwọn tó náà ń gbébọn tó náà ń yìnra wọn bọ yẹn àwọn ẹ̀mí èṣù torí gbogbo wọn ti wà nínú wọn máa bìlí pé wọn lágbára but they are not powerful torí pé tí ò bá ti ṣe èèyàn tó ò dẹ̀ gbógun tìyàn tó ò dẹ̀ lọ ṣògùn sí yẹn tó ò dẹ̀ sọ pé kí tiẹ̀ báyẹn yẹn bọ̀ tẹ́ni yẹn dẹ̀ máa ń rí lójoojúmọ́ pé ìwọ ló máa ń rí nínú àlá normally the spirits of demon that wanted to fight that person tó dẹ̀ fẹ́ dalẹ̀ wọn a máa gbé kinní yẹn wọ a máa gbé kan nínú wọn wọ ojú ẹ̀ náà wọ́n máa rí all the time àná ojú ẹni tó bá dẹ̀ ti ń rí tó ni wọ́n fi ń nà ẹ̀ tó fi ń ṣan ẹ̀ nígi lórí àbí tó ń you no like the person isn't it the spirit the demon that operates in them that support that always come with those things tí wọ́n ṣe òun ló ń da ilé wọn àti ayé wọn rú torí ẹ̀ tán bá ṣe pé èṣù òfun ni lẹ́dì yẹn sìn gbódìdí ẹni hmm? tí èṣù bá kọ́kọ́ ń ṣe nǹkan fún èèyàn torí a máa sọ sí wọ́n lè sọ pé eh, kì í ṣe èṣù ló ń ṣe nǹkan they say a lot of things ó wà ní you don't just gbogbo nǹkan tó pọ̀ kò jẹ́ ìpẹ́ èèyàn kan ṣe nǹkan you don't just take every anything and because eléyìí wọ́n máa sọ pé ewé eléyìí wọ́n ní tó bá tiẹ̀ ti mú orógbó tó bá jẹ́ ń sìn inú rírun màmá ń ṣe ẹnìkan tó bá ti jẹ́ wọ́n máa lọ ìwọ lè jẹ orógbó yẹn kó tún pa irun kó tún ṣe é léṣe yes there was a time bí oyin ṣe medicine, medicinal tó lára tẹ́nìkan bá fi oyin sẹ́nu ó máa máa lọ inú mọ́lẹ̀ ó máa fẹ́ kú ni bí poison ló ṣe rí fún ó ti o oògùn míì tán máa fún yàn tán pé tó bá ti lo oògùn o ara ẹ̀ máa yá kò problem fún ẹ mọ́ ó máa wà òkè ó máa bẹ̀rẹ̀ sí ní problem gọ́gọ́ ló máa fa problem fún ṣó ti yé ó ní gbogbo wọn nísìnyí wọ́n ń tewé wọ́n ń tegbò gbogbo wọn ta ewé ọmọ wọ́n wá náwó sí kan wọ́n wá ń praise pé ìgbà tó ti fẹ́ ọkọ wọn ìgbà tó ti ṣe kíní kan ìgbà tó ti ṣe kíní kan kí lẹ mọ̀ tó máa ṣe ẹni yẹn náà ṣé ń gbà yẹn náà tó ń fẹ́ wọn náà the same thing tó ń sọ pé ó ṣe ọkọ wọn náà náà ló ṣe àwọn everything has kíní ó lè jẹ́ spiritual ó dẹ̀ tún lè jẹ́ physical one thing kan àlẹ́ má dẹ̀ jẹ́ ntọ̀yìn spiritual náà wà níbì kan ó ti yẹ yín mẹ́yẹn gbogbo ewé àtẹ̀gbò ẹni tó bá ti ń ṣe ewé àtẹ̀gbò wọn kàn kí ń já sí àwọn alálùjọ̀nù inú ewé àtẹ̀gbò wọn yẹn àlùjọ̀nù máa ń gbé bẹ́ẹ̀ ó ti yẹ yín mẹ́yẹn lẹ́sẹ̀ rí pé a lot of people these days àwọn tó tẹ̀wé àtẹ̀gbè yẹn náà ní majority of them wọ́n ti gra wọ́n ti graduate débi pé wọ́n máa tún wọn lára wọn náà máa ń ta oríṣiríṣi àwọn nǹkan pàtì àwọn èèyàn ẹ̀ tó ń tán a lot of evil spirits ẹni náà máa gbọ́n wọn ò mọ nǹkan pa ọ́ kò mọ̀ but the spirit of evil kan tó ti wálé inú ilé wọn máa ibi tí wọ́n ti ń ta kiri a lot of demons will be there bóyá wọ́n step into somebody store akọ̀dédé nǹkan kan akọ̀dédé sọ sí wọn nígbà míì nǹkan míì ó lè dédé ó lè ó lè lálàá pé òun ti ẹsẹ̀ bọnú kinní kan á dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe kíni ẹsẹ̀ á bẹ̀rẹ̀ sí ń dùn á lóun kàn lálàá ni ẹnìkan bùn kankan síbì kan ọkọ lòun lòun lálàá ẹ ti understand so mo believe you pay tó bá ní problem ọlọ́run nìkan ló máa ló dára jù láyé yìí ó ti yé every all this thing tẹ́ bá wo gbogbo ilé ẹ máa gbọ́ pé wọ́n ní ilé kan ogun lélé kan wọ́n á ní kọ́ lọ máa wọlé kan wọ́n á ní kọ́ máa ṣe kinní kan because their foundation now àwọn ẹ̀mí èṣù tí wọ́n kàn lọ gbé wáyé wọ́n dẹ̀ máa ń claim right bó tẹ̀ jẹ́ pé wọ́n ló ń ṣiṣẹ́ physically tó fi rí owó yẹn wọ́n máa máa claim right spiritually lórí ẹ̀ ni. tó bá yẹ bóyá wá tó táìmù kan wọn you wá you now want to even you understand me so all these things wọ́n wá sọ pé ẹ eh, lè gbádá kò dùn bàbá àṣà sùn ṣé so a lot of they are like a poison to people's body wọ́n lálà ìyá o lè rí ìyá ẹ kó máa yìnbọn fún ẹ wàá jáde kó òun ló bá máa rí iṣá lórí ọ̀rẹ́ ó lè jẹ́ pé bóyá ó ti ṣe nǹkan kan o like àbí kó jẹ́ wípé bí ó ṣe lóhùn tún lálàá tó yẹ pé ìbọn tán kọ́kọ́ yìn lákọ̀ọ́kọ́ kò bá òun bàbá òun fara gbà á bóyá ọkùnrin obìnrin yẹn náà ní one particular disease or one particular blood cell nínú body títí ẹ̀ ìyẹn ìyàwó tẹ́niyẹn fẹ́ poli ó sọ pé the same sickness yẹn bó ṣe rẹ ọkọ wọn títí ó fi kú nìyẹn o bó ṣe ṣe wọn nìyẹn ó ti yé bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń lo àwọn dẹ̀ tún ń hìlẹ̀ àwọn èèyàn ẹ̀tọ́ ní sáà pé torí ẹ̀ wọ́n ní àdá tó mú ṣọ́ṣọ́ kò lè ṣáko fúnra ẹ̀ mo kàn ń sọ ni o ipe kì í ṣe pé bóyá àwa sọ pé a ní nǹkan tá a fẹ́ fún wọn but mo ń sọ pé a lot of problems làwọn èèyàn máa ń kó ló dẹ̀ máa ń fara kó through ignorance ignorant a lot of ó ní àwọn ewé to máa fara kàn tó jẹ́ pé torí ẹ̀ nígbà tó yá àwọn òyìnbó náà ṣe ń gbé lab wọ́n á test gbogbo ewé wọ̀nyẹn kan tó wa produce ẹ̀ sí àwọn other things láti lè lò fara ẹ ti understand àwọn ewé míì wà nǹkan míì wà tó yẹ pé wọ́n lè má ṣe nǹkan kan fún ọ kó kàn mistake wọn àwọn nǹkan kan ni wọ́n react si wọ́n dẹ̀ fọwọ́ kàn àbí wọ́n ti ní overdose ẹ̀ lára you understand me wọ́n ti ní overdose ẹ̀ lára wọn ò dẹ̀ mọ kí wọ́n kàn máa bẹ̀rẹ̀ sí ara wọn á dẹ̀ pé ó ya ó ṣe bákan wọ́n dẹ̀ pé ní one disease what cause it is one thing or the other that cause it kò ń dédé ṣẹlẹ̀. It, can be a, a sign of poison and some people tí nǹkan bá máa ṣe wọ́n téèyàn bá máa kú gan ó lè lálàá ipá nìkan yìnbọn fóun to tell you that's another sign that somebody is going to die tó bá dẹ̀ rí pé wọ́n lálàá yẹn fóun àmì wọ́n yìnbọn yẹn fóun ẹ má gbàgbé pé even bàbá Mohbad bad, but máa sọ̀rọ̀ níjọ́ yẹn ó lóun kàn lálàá nígbà yẹn a day before that day pé wọ́n yìnbọn fóun ó níbọ̀ tó ń dọ̀jì ẹ̀ ó níbọ̀ tó ń mọ̀ pé bóyá ó máa ba ọmọ òun ló sọ bẹ́ẹ̀ so a lot of people náà wọ́n dẹ̀ máa yìnbọn fún lójú oorun yẹn èèyàn kan ló máa rí pé ó yìnbọn fún ó lè máa jáde sójú ayé náà láti wá and again nígbà yẹn náà ó lè jẹ́ pé ẹnìkan wá náà láti gbé ogun sí you understand me it's also possible that maybe somebody is also going somewhere where ah, ẹni yìí o gbogbo ogun a ẹ̀gbọ́n wa ní o àbí tí ẹnìkan ní o ó dẹ̀ pé òun ló fẹ́ jókòó tu ẹ bá wa gbógun tì ẹ bá so ti ní mẹ́yìn ọwọ́ wa bá one. tó ń wá rán ó wá ju títí títí so ó ṣe mọ̀ pé mo sọ ń both spiritually eh? ẹ níjọ́ kan I started praying ìgbà tí. I don't want to say this. but tó bá lálàá téèyàn bá yìnbọn fún ẹ ẹni tó ń rí yẹn gbà mìíràn ó lè má the demon use people's body tẹ́niyàn ò bá ti wà powerful yes ẹ̀mí ikú àti ọ̀run àpáàdé àti ẹ̀mí ma attack tàkà mí ẹ̀mí tó ń jẹran tó dẹ̀ tó mẹ̀jẹ̀yàn ó ti yé ó ń yá bọ́dì ẹ̀ nìyẹn tẹ́nìyẹn bá ti sùn á gbé bọ́dì ẹ̀ wọ̀ wọ́n máa ń yá ara èèyàn wọ̀ ó ti yé. a lot of ewé táwọn èèyàn tó bá ti ń ṣe ewé tó ń ṣe egbò yẹn ewé mi wà tó bá fi ọwọ́ kàn án ó lè kọkàn máa ṣe wàá kàn rí pé ńgbà míì tó bá tó bá di iṣẹ́ yẹn tó ṣàṣàwé yẹn pọ̀ tán bóyá o kàn ṣe pọ̀ tán ó tiẹ̀ mú rárá o wàá kàn rí pé o sùn lọ àbí àmàdà pé ó rẹ̀ ó ti yé all these things have physical meaning most of the time and then when it's in your body you start thinking um, tí gbogbo overdose nǹkan tó bá ti jẹ àbí tó ti wá over tó ti react somehow to your body ó lè máa ṣiṣẹ́ lórí brain èèyàn you start thinking ẹ máa máa assume you can have um, but tí mo kàn ń sọ ni wípé those family has a lot of ilé wọn ẹ ẹ má woman pé so yẹn sọ wípé bàbá bàbá òun àmì bàbá tó bí ọkọ òun ni wọ́n sọ pé iṣẹ́ ẹ̀ ni wọ́n sọ kó sọ pé wọ́n ń ṣe irú ẹ̀ nínú retí tiwọn ìgbà tọkọ ẹ̀ sì wà láyé yẹn also he can be using the grace okay so anyway sha to cause the story short now they are pointing finger sí ẹnìkan nítòótọ́ nítòdodo. wọ́n lè try ara wọn o kí ẹnìkan torí nígbà tó ti di ọ̀rọ̀ ológúndé mo tún sọ another way o kí ẹnìkan nínú wọn tó lágbára ju ara wọn bóyá ẹni tó ń sunkún yẹn bóyá ó bẹ̀ wọ́n bóyá ó fẹ́ wò pé ọkọ àwọn ti kún sìn àjọ ń ṣe ewé iná àjọ ń ṣe ni kó sachet me ti the other person yẹn simply because you want to inherit because bó ṣe sọ̀rọ̀ wọn kọ́kọ́ ní àwọn làwọn bẹ̀rẹ̀ pẹ̀lú ọkọ wọn ní bìgínì owó ọkọ wọn ní àwọn làwọn jọ jìyà wọn ṣàṣọ gbogbo báwọn ṣe jìyà tó jẹ́ pé àwọn náà àtọkùnrin lọ́jọ́jọ́ ṣe wọn understand bóyá wọn náà he want to do he want to he believe that it's right and he has more grace than others nínú west yẹn kó nawọ́ kan sí ẹni yẹn tẹ bá wò dáadáa ó tún sọ wípé òun ti ṣẹ̀ wọ́n ẹnu náà ni pé kán ṣàdáríjì òun wúmà tó sì kí yẹn ó ní mo ti ṣẹ̀yìn ẹ ṣàdáríjì mi ó ń bẹ ìyàwó tó ń fẹ́ lè yẹn tó níyàwó òun nìyẹn oníkọ́ṣà olóòtí nítòótọ́ pòun ti ṣẹ̀wọ̀n oníkọ́ṣà dáríjì òun ṣé mi pé mo ti sọ pé wọ́n lè wọ́n lè ní reaction from one way or the other wọ́n dẹ̀ lè jẹ́ pé ọkọ wọn torí ọkùnrin tó níyàwó púpọ̀ bẹ́ẹ̀ tó gbogbo obìnrin náà dẹ̀ bímọ fún wọn they have one sickness or the other tọkọ wọn bá dẹ̀ contact sickness yẹn náà tó tó lè pa ọkọ wọn àbí tó lè wá tí ó ní effect quickly lára ọkọ wọn gbogbo wọn immune system everybody tún yàtọ̀ síra wọn kó jẹ́ pé bó ṣe react lára ọkọ wọn kó tún react lára tiwọn nítorí bọ́kọ wọn náà ṣe kú nìyẹn the same disease tó bá wà lára obìnrin kan àbí tọkùnrin yẹn bá kọ contact one disease torí ẹ̀ ní ọkùnrin tó bá ti níyàwó púpọ̀ you got to be careful ẹlòmíì dẹ̀ ní strong immune system ẹlòmíì strong ẹlòmíì kò ní strong immune system so immediately physically and spiritually ló máa react lára ẹ̀ ẹ ti understand bẹ́yẹn so but woman tó sì kì í sọ pé ẹ bá òun kó ṣàbá òun bẹ woman yẹn ìyá ewé yẹn pé òun ti ṣẹ́ ẹ́ tí a bá dẹ̀ sọ pé òun ti ṣẹ̀yàn for God, sake I mean for real ẹni yẹn á ti ṣe nǹkan kan fún ẹni yẹn náà tí yẹn náà ò mọ̀. èmi sì èèyàn kì í sàsìmì tí ò bá jẹ́wọ́ àbí kó ṣe tó bá ṣèkà fún mi tí ò bá jẹ́wọ́. one of my friend ní South Africa ẹ àwọn èèyàn máa sọ pé kí ló kàn mí pẹ̀lú èmi ẹ mọ̀ pé I hate them o àwọn tó máa ń wà diabolic àwọn ewé mi sọ pé ẹni tó ń jẹ́ ẹ̀fọ́ abìyẹn ẹ ti understand I hate them like mo kàn ń sọ fún yín pé <laughs> kò sí nǹkan tó máa ṣe lórí irú àwọn kan bẹ́ẹ̀ tílé wọn ò ní dàrú so one of my friend nígbà yẹn ó kàn déédéé di ọ̀rẹ́ mi náà nígbà yẹn lọ́hùn ní South Africa she's okay the husband is selling car now they are rich i don't know their status now but that time yẹn ọ̀rẹ́ mi yẹn ó ń ta food stuff ó ṣàdédé close mọ́ mi adẹ̀wá di ọ̀rẹ́ ṣá after some time ó máa ń béèrè owó lọ́wọ́ mi pé owó ńláńlá kí n yá òun bóun fẹ́ yẹn èmi máa ń fúnyàn lówó but yíyáyàn lówó yẹn mi ò torí mo ti máa ń rí kíríyàn fúnra mi ó máa ń dìjà tó bá yáyàn lówó ṣó ti yé but ó ṣàwádì ní ọjọ́ kan èmi ti wá kúrò ní mo wá sí South Africa mo wà ní tọ́rẹ́ǹtì tàbí mo wà ní Dubai ọ̀rẹ́ mi mú kọ rẹ́kọ̀ sórí ẹ̀ṣẹ́ mo dẹ̀ forúkọ bò láṣìírí ó ń gbé ní South Africa ó ń lọ sẹ̀lẹ̀ ń gbà yẹn ṣé sẹ̀lẹ̀ ló ń lọ ó ṣà ń lọ sí ṣọ́ọ̀ṣì kan mo forúkọ bò láṣìírí ṣá ó ṣe yánmayàmá sí mi àṣẹ bó ṣe wá sí sáré di ọ̀rẹ́ mi ní suddenly yẹn ó fẹ́ máa gbawó lọ́wọ́ mi owó tó máa yá báǹkì tó máa fi tó máa sin san interest ó fẹ́ máa yáwó lọ́wọ́ mi láti fi ṣòwò nǹkan kan bẹ́ẹ̀ yẹn ṣáá àti pé ó tún ń jealous mi tó bá sọ̀rọ̀ fún mi èmi ò dẹ̀ ń sọ̀rọ̀ marriage ẹ̀ fún mi ò ń sọ̀rọ̀ marriage mi fún mi ìdẹ̀ ń prognose marriage ẹ̀ má rọ́kọ̀ ẹ̀ má kàn kí ni èmi náà má rí òun náà má rí má kàn kí má dẹ̀ kọjá tèmi I don't prognose people's affairs but nígbà tó wá yá ká tó wá separate gbà yẹn ó ti máa wá tó bá ti rí gbogbo àwọn customer tó bá ti rẹ́nìkan pẹ̀lú bàbá ọmọ mi ló máa sọ̀rọ̀ fún mi bíi pé kó fẹ́ da léèyàn rú nǹkan kan bẹ́yẹn mi ì dẹ̀ but a tún máa bú mi a máa wá downfall mi ìgbà tí mo ti wá rí bẹ́yẹn ọjọ́ tí mo kàn yàgò fún tí n bá wá síbẹ̀ kò ń ṣe pé ó ṣe fébọ̀ mi mi ì gbọ́jà wá sọ́dọ̀ ẹ̀ kò raja rajà kó fún mi lówó tó bá rajà lọ́wọ́ mi tó bá raṣọ lọ́wọ́ mi aṣọ yẹn á mẹ́sọ̀ mo fi kó gbogbo oúnjẹ nínú ṣọ́ọ̀bù ẹ̀ ni ẹ mọ̀ ṣe mọ̀ pé kẹtaṣọ ń sìn ó dàbí pé kẹtaṣọ one thousand dollar ṣé mo fẹ́ ra oúnjẹ mo fẹ́ ra iṣu one thousand dollar mi nílé ra iṣu one thousand dollar bò tó ṣàmà kó yẹn dání tí mi bá fi ra nǹkan nínú ṣọ́ọ̀bù yẹn kò ní sanwó yẹn fún mi. tó yẹ pé tó bá ra aṣọ mú kan fi ṣe sampo ni tó bá ra nǹkan màá ra oúnjẹ wọ̀nyẹn màá láti lọ fi tọrẹ kò ní fún mi má ṣàní fi ra nǹkan ètò nìsan. But wọ́n wá ní mo wà ní Dubai mo pàtí wọ́n wá South Africa bó ṣe ní kọ́ máa wá mi káàkiri nìyẹn bó ṣe ní kọ́ máa wá mi káàkiri nìyẹn bó ṣe gbọ́ pé mo dé sí South Africa Don't you yìí tàbí wọn South Africa ní tí mo wà ní ẹ̀mí Dubai ni o mo wá South Africa mo visit South Africa bó ṣe ní kọ́ máa wá mi kiri nìyẹn ìgbà tí ó ṣà ní adé ibi ọ́fíìsì ẹ̀ náà tó ní kọ́ máa wá mi kiri àwọn wò lélẹ̀ mo wà lórí live chat so ó ṣàdìkọ gbé mi wá sí wọn ló wà lọ́sípítù mo wá gbọ́ pé àwọn bímọ náà wọ́n ló wà lọ́sípítù wọ́n ló wà ó ṣàlóhùn fẹ́ rí mi kó ṣàníyà ṣé mo pé kàdé tó separate we we are no longer talking she mess up with herself she did many things she always <laughs> she always all this uh, friend of mine because the way what they used to tell them to do to me she look at me she always call me fools na the father of my baby ó which ó ṣe kiri kan that thing ló dey enter my head gbọgbà mi torí mi bá gbóná mo lè ṣe ti understand mo lè concern sọ̀rọ̀ but kéèyàn kàn déédéé pè mí kó máa rojọ́ mi kó máa rojọ́ bàbá mi ẹ ti understand i don't listen to it ẹni tí bá fẹ́ràn ẹ ti understand bá ṣe dé hospital nìyẹn wọ́n wá ṣàníkan ọjọ́ tí mò ń sọ̀rọ̀ yìí bọ́ọ̀ì kan ó wà ó wà pẹ̀lú mi bọ́ọ̀ì kan báyìí tí mò ń pè Sunday tí mo sọ pé olórí burúkú ọmọ tí mo sọ pé ó ti wà pẹ̀lú àwọn pàṣọ àti màláìka yẹn bọ̀bọ̀ Sunday ọ̀rọ̀ tí mò ń sọ yóò wà pẹ̀lú mi ní tẹ̀lé mi lọ sí pẹ̀lú bàbá ọmọ mi àti ohun torí nígbà tí mo wá ti wá ti wá sí South Africa bẹ́ẹ̀ ó máa wá ojú mi pé kí bàbá ọmọ mi bá lè bá òun kó bá lè help òun ìná. ó tẹ̀lé mi lọ sọ́sọ́ máa lọ bá ní hospital kan ní very big hospital kan ní Johannesburg ń bẹ̀yìn wá ní kì í ṣàlọ́bọ̀nà tó bá ti wá mi ṣe dé hospital báyìí bó ṣe bẹ̀rẹ̀ sí ń sunkún bó ṣe bẹ̀rẹ̀ sí ń bẹ̀ mí nìyẹn mo ní kí ló dé èmi ti gbàgbé gbogbo ibi tó mí gbàgbà tó ti sọ pé ó ti ẹ̀ pé ó sì kó ṣáà lóun fẹ́ rí mi ló wá bẹ̀rẹ̀ sí ń bẹ̀ mí pé kí n jọ kí n dáríjì òun òun ti ṣèkà fún mi òun ti ṣẹ̀ mí òun ti ṣe kí mi ìrántí gbogbo nǹkan tó ṣe fún mi mọ́ ẹ tọ́ ní sáà lóun ti ṣèkà fún mi. mo ń lanu báyìí pé ẹ gbà mí ẹni tí mò ń sọ yìí ó kàn gbọ́ pé bó ṣe di ọ̀rẹ́ mi sọ́dínlé ni pé wọ́n lóúnjẹ kan wà ní olóúnjẹ tó máa ń ta oúnjẹ ó wá ní òun wá àkántàǹtì tí ó máa bá òun máa búùkù àkáǹtì òun no kó tó dìgbà yẹn a ṣe bẹ́ẹ̀dẹ̀ ọmọ mi ṣe bẹ́ẹ̀dẹ̀ so I think a lot of Nigerians wá pé wọ́n gbọ́ ọmọ yẹn ó ṣáà suddenly ó ṣáà lóò wọ́n invite mi sí party kan ọmọ Ìgbò ọ̀rẹ́ mi kan taylor tó máa ń ránṣọ fún mi ó invite mi sí party yes bẹ́ẹ̀ láti pàdé ní church bó ṣe wá bẹ̀rẹ̀ sí ní bó ṣàṣe di ọ̀rẹ́ mi nìyẹn bẹ̀rẹ̀ sí ń bẹ́ mú mi wá sílé mi ní ìmọ̀lẹ́ ẹ̀gbà yẹn ọlọ́run mo mọ ṣọ́ọ̀bù ẹ̀bọ̀ mi ìmọ̀lẹ́ ó mọ ṣọ́ọ̀bù mi ìmọ̀lẹ́ mi ó máa wá ó bẹ̀rẹ̀ sí ń sunkún tó ń bẹ̀ mí ni because aṣọ ti wà nínú ó wá ń bẹ̀ mí pé kì í ṣàgbàdúrà fóun god àwọn èèyàn ń ṣèkà gan o tó ò ní ṣèkà fún wọn kàn jẹ́ lọ́sẹ̀ ni wọn kàn rí pé ọkàn ilé ìbalẹ̀ ẹjẹ́ àbá àpò ọkàn balẹ̀ tán àwọn èèyàn ń ṣèkà gan o toró wà nínú oyún gbà yẹn wọ́n dẹ̀ ti sọ pé bóyá ó bóyá wá ní síbàtì ni o bóyá nǹkan kan ṣe é ni o bóyá nǹkan kan ṣe é ni o ìṣá mọ̀ ó ṣàdìkan máa wá mi káàkiri luckily for mi ṣe ni mo wá South Africa tí mo wá visit gbà bó o ní ó ṣàṣe uniform mo máa bá wọn lọ hospital bóyá wọn sọ pé tí ò bá bẹ̀ mí kò ní bí ọmọ yẹn ni kò tiẹ̀ yé mi ìgbà tí mo jáde nínú bẹ̀ wọ́n á wò gbà á ah, ó kàn ní kán máa wá mi kí wọn ní ó kàn ní kán bẹ̀ mí ni lóun ti ṣìkà fún mi ah, ní god àwọn ọmọ náà ní ah. mo ní ẹ̀ṣẹ̀ mi o ẹ̀mí ẹ̀ṣẹ̀ mi o lẹ́yìn ìgbà náà tí wọ́n ní wọ́n kó àwọn ọmọ wọn wá sọ́dọ̀ mi ó wá wà lọ́sibítù ó dà pé ṣé ó ti no ó dà pé ó lóyún ó ti wá ní sí bàdó oríṣiríṣi nǹkan ṣàṣẹlẹ̀ sí ṣá ó ṣàní kó máa wá mi káàkiri kí wọ́n gbàdúrà fún un ó ṣà ń bẹ̀ mí kí n jọ kí n dáríjì mo ní ẹ̀ṣẹ̀ mi mi ti gbàgbé bó ṣe ṣe fún mi níjọ́ tó ṣe kinní yẹn tó ti disgrace ara ẹ̀ tó ti ṣe oríṣiríṣi ó ṣàní kó máa bẹ̀ mí bára ẹ tún ṣe yá pẹ́m báyìí tó gbọ́mọ̀ wá sílé mi kò tún pẹ́ kò tún jìnnà bó ṣe rí bóun ti wà òkè báyìí nígbà tó bẹ̀rẹ̀ orí burúkú ni so àwọn èèyàn kan á ti ṣèkà fún ẹ nígbà tá à ń sọ yìí every week ni ọkọ ẹ àbí every two weeks ọkọ ẹ máa ń lọlé bí kọ̀ǹtẹ́nà mi ṣe wọlé nìkan mo máa jáde mo máa ń kẹ́rù wá mo kàn máa ń lọ ṣọ́ọ̀bù náà lè lọ ra nǹkan kọ̀pọ̀ ṣe shopping sílé máa dẹ̀ ra nǹkan ó dẹ̀ pé máa ń ra nǹkan dáadáa gbogbo nǹkan oríṣiríṣi oúnjẹ bíi Nigeria African food so béèyàn bá wọn bá ti sọ pé kò jọ kó dáríjì òun o ti kakon ó ti ṣe kàkan fún ẹ wá bèlè pé ẹ̀zálè tó ṣe fún ẹ ó yí lé lórí bí máa ìwọ́n o yẹn ṣe ń sọ̀rọ̀ lẹ́yìn rẹ pé hmm, pé kó ṣàbá òun bẹ́ẹ̀ kó ti ṣe ṣe mọ pọ́kọ wọn ti kún sí ogún yẹn o ti wá bèlè pé jẹ́ àyanjú ara wa wọ́n ti wá di pé wọ́n fẹ́ máa yanjú ara wọn wọ́n gbowó wọ́n ti mọ̀ pé ilé àmọ́gbọ́ ẹ ti understand ìyẹn ni ànádá ibi tí mo tún lè interpret ọ̀rọ̀ yẹn sí bọ́mọ́ṣe ni wọ́n jókòó tí wọ́n ní ẹnìkan làwọn rí tó yìnbọn fáwọn yẹn tí ọmọ náà ọmọ woman yẹn náà tó sọ pé ìkan nínú wọn lòun rí tó máa ń yìnbọn fún wọn pé bàbá àwọn ló wá fara gbà kan bàbá àwọn wá sọ pé ṣé ó mọyé tóun ti yìn tí wọ́n ti ń fara gbà to me to tell you that eh, iṣẹ́ ìnáwó ti ń ṣe ewé tán bá ti ń te gbùgbẹ́ yẹn tán ń ṣe gbogbo nǹkan mẹ́rin wọ́n máa fọ́ ọmọ wọn náà ní nǹkan wọn á kó la wọn á kó fi kan wẹ̀ wọn á kó fi láti believe pé those problems will not come to them but you know what camera rules is automatic Olorun ọlọ́run tó wà nínú ayé àwọn nǹkan mi wà tẹ́ pé wàá máa tiẹ̀ ti ọlọ́run àwọn tó tẹ̀ ń gbàdúrà gan adáríjì ni má gbàgbé ẹ̀sán náà gbé ọlọ́run ọjọ́ ọlọ́run ti sọ fún mi adáríjì ló máa ń gbàgbé òun máa ń but yàn bọ̀tì adáríjì ẹni yẹn bọ̀tà tọ́jú ẹ̀sán to ẹni tó bá dáfídì ìdámájẹ̀mú ó ní torí ẹ̀ ó lóun ò ní gbẹ̀san nígbà tó wà yìí kò tó gbà lára ọmọ ẹ̀ ó ti yé so ọlọ́run máa dáríjì hàn kò ní gbàgbé ẹ̀san èèyàn ti rí mi rí tó ní mò ń ṣèkà fún mi ìdẹ̀ ṣèkà fún so ngbà yẹn mo wá lọ ṣe dìlé mo wá lọ sí ṣọ́ọ̀ṣì mo wá béèrè lọ́wọ́ ìkà tó ní mo ṣe fún ngbà yẹn kọ́ bó ṣe pùtì ẹ̀kọ́ ìbọ̀tọ̀rọ̀ tó sọ ngbà yẹn bí ìkà ló ṣe jẹ́ sí mi mo wá sọ fún àǹtí mi kan báyìí àǹtí Gladys yamma nígbà yẹn àǹtí Gladys yamma torí wọ́n lọ sí first class wọ́n dẹ̀ ìgbà spiritual wọ́n máa ń gbàdúrà gan wọ́n sọ fún mọ́mì ni máa ń pè wọ́n mo ní mọ́mì àǹtí mi àti mọ́mì àti àǹtí mi wọ́n ní wọ́n ní this is what my one of my simply said to me ah ó ló ti ń backslide nìyẹn ó ní means that one demon in your family that may want to crash your family in future bó ṣe sọ fún mi lélẹ̀ they want to use your body so that you, you will fight and he will hate you till he die Only ní the spirit that always walk in that way Only ní àwọn spirit tó jẹ́ pé wọ́n máa ń fẹ́ fa wàhálà sílẹ̀ ò ní gbàgbé ẹni yẹn ẹni yẹn ló máa fi sẹ́nu bó ti jẹ́ pé wrong person ni tí ò ń ṣe pé physically báyìí ó ṣèkàyẹ fún ẹ tó ká o ó ní bọ̀ tó ti jẹ́ pé spiritual ó ló lè má mọ anything but because he's a weak person and uh, at that moment he's not prayerful you understand me he's not prayerful the demon can use his body use his ó kàn máa lọ bọ́rọ̀ bọ́dì ẹ̀ tó bá ti sùn á kàn lọ́ọ́ òun ló máa lọ fi ṣiṣẹ́ kíṣẹ́ so òun ló máa rí lójú àlá so that because ó fẹ́ kẹ́ni náà máa fáyà ogun sí ẹ̀ so bí àǹtí yẹn ṣe sọ fún mi first care ni màmá yẹn lọ àti Gladys ẹni bá ti bá ti gbọ́ mi fẹ́ dárúkọ bí mo ṣe mọ̀ wọn àti yẹn so Gladys yama ẹni tó bá ti gbà ní ìkíní ó ti ẹni tí mo sọ so àti Gladys wá sọ pé màmá mi ó wá ní màmá ni màmá ń pè wọn àǹtí mọ́ mi you know ó wá ní pé wọ́n wá interpret fún mi pé ah wọ́n ní Bọ́lá ṣé ó ń ba slide ni you got to go to, I mean o gbúdọ̀ lọ gbàdúrà òde gbúdọ̀ lọ ṣe ó ní because the spirit that person you saw that is telling you that òun láàlá o ohun tó bá di fíjọ olóòlè dojú ìjà kọ ẹ ó dẹ̀ dojú ìjà kọ mi ní tó bá dẹ̀ mọ̀ wá dẹ̀ sọ fún ẹ ẹ̀gbọ́n mi tó bí tán bí ẹ̀gbọ́n mi gangan tí wọ́n bí mi zẹ̀lẹ̀ ló sọ ló kọ́kọ́ sọ fún mi ó ní ó sọ fún mi jọ́kun ní Bọ́lá ó ní mo lálàá nígbà yẹn kẹ̀dẹ̀ ó ti wà nù crisis kò sówó lọ́wọ́ ẹ̀ èmi náà kì í ṣe pé owó ṣó ti yé mi kì í ṣe pé mo èmi náà mo mo bẹ́tà dà mo ṣàdà jù wọn lọ àti àzìn mo ń ṣiṣẹ́ àwọn òṣìṣẹ́ mọ̀ pé àwọn òṣìṣẹ́ so ó ní òun lálàá pé wọ́n gbé owó wá fún òun lójú oorun pé bọ̀tí owó yẹn pé òun lọ gbé owó nìkan pé owó tóun wá gbé yẹn pé nínú black pé inú wọ́n gbé pé òun ni ó wá jẹ́ ìwọ ló gbé fún mo ní god forbid mo ní god forbid mo bá tàka òṣìṣọ́nù sí gbé pé kò ní jẹ́ èmi so bí mo ṣe dọ́dọ̀ àǹtí níjọ́ yẹn ọjọ́ Saturday, mọ́ friday bẹ́ẹ̀ ọjọ́ sunday mọ́ ọlọ́ba àǹtí yẹn wọ́n gbé wọ́n ìwà nẹ́jà gba wọ́n gbé ń kétu wọ́n gbé ń kétu kétu alápẹ̀rẹ̀ so mo wá lọ bá wọn nílé ṣé ti yé mẹ́mọ́ wá ṣàlàyé fún wọn ṣé wọ́n wá kọ́kọ́ wá sọ́dọ̀ wa àbọ̀ wọ́n wá bá mi nílé wọ́n wá sọ́dọ̀ wa wọ́n wá ṣàlàyé fún wọn wọ́n jókòó tí wọ́n ní à kó gbọ́ àlá tí ẹnìkan lòun ńlá pẹ̀lú iṣẹ́ mọ̀ pé mo sì jẹ́ bíbí in the Lord ńgbà yẹn náà anything tó bá rí we will ask people that is more to ní knowledge jù wá lọ. wọ́n ní à pé àwọn that spirit is actually the spirit that always dey scatter homes to máa scatter siblings family ṣé ó ní this person will be shouting you pé you have got to go and pray or else ẹ má jẹ́ ntàn yín <laughs> bí mo ṣe ń pariwo tó yìí ìgbà tí mo gbé àǹtí mi wá sínú ilé mi ní àdúgbò yẹn bá àǹtí mi sẹ̀dọ̀ kó máa gbàdúrà fún mi ṣe ń ṣètọ́jú wọn tó tí mo mú wọn kúrò ní ṣe ló ń ṣépè fọ́tà mi tó máa ṣépè fáwọn ọmọ ẹ̀ tó máa ṣépè fún mi fún ara wọn kì í ṣèmi ẹ̀ tó ń lọ nígbà yẹn aláyẹ tèmi dẹ̀ tún wá rí nígbà tójú pọn èmi ni ọlọ́run wá lò fún láti mú kó nínú ìpọ́njú èmi ni ọlọ́run lò láti mú kó nínú ìpọ́njú you see but ní during that time yẹn etiquette mi bẹ́yẹn oríṣiríṣi àlá ló máa lóòlá ànígbà yẹn mọ nǹkan tó fà á she have one hatred towards me nítorí gbà tán fún mi lówó láti bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù láti bẹ̀rẹ̀ business mo sọ pé mi mọ́mì mi gbà lọ́wọ́ mi ọ̀gbọ́n gbé fábúrò mi ìgbà tẹ́mi fẹ́ bẹ̀rẹ̀ business ó sọ fún mi pé kí mi gbúdọ̀ dá mi gbúdọ̀ gba family kọ̀ọ̀kan especially mọ́mì mi ó ní mi gbúdọ̀ gbà sí sínú business yẹn kí n má jẹ́ kókó ọkàn business mi kí n má dẹ̀ jẹ́ gba mọ́mì pẹ̀lú ara mi pé kí n wà ìlò and I love my mommy so much you understand me mi ò gbà are you getting what I'm saying mi ò gbà mi ò gbà fún wọn so excuse me In tó sọ fún mi fún tó sọ fún mi gbà yẹn pé ṣé mo mọ̀ pé tí mo mi bá fọwọ́ kàn kàn gbogbo ẹ̀ máa dàrú ni o pé wọ́n ní this thing pé tó mọ pé ṣé mi ọ̀sá mi ọ̀sá mo ní pẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ mo ní mo ọ̀sá but èmi ń gbàdúrà mo dẹ̀ ti mo tún sọ fún àwọn pastor, mo wá sọ fún gbogbo àwọn pásọ tó wá wá surroundings mi àtàwọn deliverance pastor gbogbo all the people coming around me that are people of God I start telling them so nígbà tó wá rí àwọn ó wá ní bàbá kan àìbèrè àbàbá yẹn sọ fún mi ó ní bàbá àìbèrè àsọ fún mi pé Bọ́lá àti àwọn ọmọ ní wọ́n ní nǹkan tó ti máa ń ṣe tẹ́lẹ̀ tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní kò lè ṣẹlẹ̀ mọ́ wọ́n lò mọ́rú èèyàn tó jẹ́ òdẹ mọ́ bó ṣe ti gbàdúrà tó àti àwọn àdúrà tá a gbà wọ́n ní kò lè ṣẹlẹ̀ mọ́ kò dẹ̀ ṣẹlẹ̀ mọ́ ṣé wá nígbà tí ò ṣẹlẹ̀ mọ́ yẹn tí a wá ń flourish bí sísà mi ṣe wá bẹ̀rẹ̀ sí ní wá bẹ̀rẹ̀ sí ní jealous wá bẹ̀rẹ̀ sí ní fún mi trouble fún gbá trouble fáwọn trouble you understand me so now I'm telling you that tí àwọn èèyàn bá láàlá bẹ́ẹ̀ àwọn ẹ̀mí tó fẹ́ pín ilé náà níyà kò dẹ̀ sí bí àwọn tó ń sọ pé tí ìyá wọn bá kú àlá tí wọ́n láyẹn tí ẹni yẹn láyẹn tó sọ pé òun lòun rí tó yìnbọn fún yẹn tí ìyá wọn yẹn bá ṣe bẹ́ẹ̀ kú àwọn ọmọ yẹn ò ní forgive ẹni náà bó ṣe wá máa sákiri náà nìyẹn tó máa sọ pé orogún ìyá wọn àbí kíní kan ìyá wọn ni bọ̀ torí nǹkan tó ti ṣe nínú ilé wọn àti àwọn àlùjọ̀nù tí ti kó papọ̀ wọ́n máa yọ wọ́n lẹ́nu ni wọ́n máa jà báyìí wọ́n ní mẹ́ni tó ń bá fàjà láàrin wọn wọ́n máa gbógun ti ara wọn wọ́n dẹ̀ máa fẹ́ para wọn tó wọ́n ní mẹ́ni tó ń dájà lẹ́sẹ̀ because they have a spirit òun máa ń pè ní ancestral àwọn nǹkan tó ti ṣe ẹ̀rí wọ́n máa ń sọ pé àwọn ogun ilé àwọn ẹ̀mí èṣù kan wọ́n ṣe nǹkan kan nínú ilé yẹn ìmí gan wàá kàn máa wò pé ó bá lọ jí bàbá ńlá ẹ̀gọ́ tó bá pò lè kàn ó lè bá sọ̀rọ̀ lọ́rùn gan mi ju tówó tó wà tó bá kó àwọn máa bí pé bàbá alóhùn ò ṣe nǹkan kan ju pé àwọn kan máa ń pẹ̀díyẹ àwọn kan máa ń lọ sétí odò kan àwọn kan máa lọ sí ìdí ogi kan ńgbà kan àwọn kan máa lọ ṣe báyìí fún igi kan ńgbà kan tó bá yá meanwhile all those places the demon that was there tó máa ti fún wọn ní oúnjẹ báyìí a máa wò pé ah, ẹ̀yin gbóúnjẹ wá sí ìdígi eléyìí ah, definitely oúnjẹ ma pọ̀ nílé àwọn ilé ẹ̀jẹ̀ alọ́bẹ̀ bó ṣe máa tẹ̀lé wọn lọ lẹ́yìn wọn di ancestral wọn di àwọn ogun tó wọn máa ni wọ́n máa gbénu ilé àwọn inú ilé mìíràn wà á mú bá ìkérédé mádẹ́rí ẹ ní rí anybody physically báyìí o but the people a lot of evil spirit wọn lè fojú rí wọ́n dẹ̀ gbénu ilé náà tó bá sùn torí ẹni tó bá wà níbì kan nígbà mìíràn wà á kàn rí pé ẹlòmíì tó bá kàn wọ̀bì kan wà á kàn rí pé ah kí ní ìbàyí kò zero mẹ́wàá wà á kàn rí pé orí ẹ̀ wú wà á kàn rí pé òfin bákan àwọn àlejò wà mẹ́ẹ̀ and that's why you need to tó bá feel bẹ́ẹ̀ yẹn tó yẹn gbọ́ kàn feel bó tútù kọ́ mo fẹ́ máa mú ẹ wá òtútù láti inú you know some things are around just pray and then you know but àwọn eléyìí tí wọ́n pray wọ́n kàn máa ní pé ewé náà àti àwọn to máa gbà wọ́n àdúrà ní level tó ń wà yẹn àdúrà ni ẹwọn lẹnìkan bàbá ńlá ẹ ló ń sin ewé tó ń ṣe gbòó dẹ ṣe ó bó ṣe sin ewó àbí tó ń We tó ń tegbò tó ṣe gbogbo ẹ tó ó dá mystery bo ikú tí wọn ò fẹ́ ló pa wọn wọn dẹ dàgbà nígbà tó tún ṣe tán ìyàwó wọn kan nínú wọn èèyàn náà tún ṣe torí pé òun làgbà ó fẹ́ máa mú wọn grade by grade wọn bá ṣe dàgbà sóni òun ni àkọ́kọ́ fẹ́ ìyàwó tí ìyẹn náà tó bá ṣe tán sìn ní ìrókù sí wọn tán bá lọ ó tún lè mọ ẹlòmíì tó tún nẹ́ẹ̀sì sí yọ̀ọ́nà sáwọ́rẹ́ mi so àwọn ilé tó bá ti àwọn tó bá ti mọ̀ nípa ìwé ẹ̀mí pé mo fẹ́ mi ṣe sample oríṣiríṣi tó bá ti mọ̀ nípa gbà tó yá mú mi wọ́n sọ fún mi àwọn everything tó wà ní ní ti you know I, you see you can be seen so you got to be careful there was a time nígbà tí èmi àti bàbá ọmọ mi ká má jọ sí papọ̀ mọ́ for years má máa sùn tí má sùn báyìí ká má jọ sùn papọ̀ má máa ní mi ò rẹ́ ni lẹ́gbẹ̀ẹ́ mi anyway I don't want to talk much time ti lọ ó ti yé mẹ́rin time ti lọ tí bá padà dé mo wá máa sọ̀rọ̀ because mo fẹ́ show àwọn fídíò kan ó ti yẹ yín mẹ́yìn a ní kí n tó máa lọ for this few minutes ọ̀rọ̀ pásọ̀ kan wá ṣẹlẹ̀ ṣẹ́fẹ̀ pé ọ̀rọ̀ eléwé àti egbò ni mò ń sọ ilé yẹn pẹ̀lú ẹni tó ń gbébọn ẹ̀mí tó ń gbébọn dání tó ń yìnbọn fúnra wọn nínú ilé yẹn <laughs> àwọn tó náà ti ń yìnbọn fún yẹn wọ́n máàkì wọn ni they are marking them ó ti yé they are marking them irú ètò ìṣẹ́nu fẹ̀rẹ̀fẹ̀ tó ní eh, many times báyìí tó bá ti fẹ́ yìnbọn fún bàbá àwọn ló máa gbà they are marking them it shows sign that The spirit of death already is after them. They finish their something. Although hmm, ẹni tó ní ètò yẹn náà ti ń ṣe Oríyọmí Hamzat o sọ wípé ó ní àwọn tó ṣe kínní bóun no. dẹ̀ ṣe ń tú àwọn èèyàn yẹn Oríyọmí Hamzat ọdún máa ń gbàdúrà dẹ̀ máa ń lọ Saudi déédéé náà ó dẹ̀ máa ń gbàdúrà you got to be careful because of future because of his children because àwọn ogun tó bá lé jáde <laughs> wọ́n sá pamọ́ de ẹ̀ níbì kan ni o torí ẹ̀ tí èèyàn bá ti ń gbàdúrà àwọn èèyàn kan máa sọ pé mo máa ń gbàdúrà fáwọn ọmọ mi mo máa ń gbàdúrà fọmọ mi mi mi mi kì í tì kọ̀ fọ́ mo ti gbàdúrà fáwọn èèyàn fún ọdún pípẹ́ mi ìrànràn ti gbàdúrà fún ọmọ mi ṣọlá yẹn yes gbogbo àwọn tí mo gbàdúrà fún báyìí wọn dà porogodo i believe that time pé mo ń ṣe dáadáa torí bẹ́ẹ̀ tó bá ti fẹ́ ránṣọ fún yàn jẹ́ kán rí tọrùn yẹn náà kó dáa yes pray for your children pray for yourself so lastly for this one now because mo fẹ́ lọ gbé ọmọ school um, Oro pastor kí hi eric kí lorúkọ pásítọ̀ ẹnu tó labuja lábújá yẹn ó ti ń ṣẹlẹ̀ láti bí ọjọ́ mẹ́ta yẹn pé mo ti yẹ kí ti sọ sí wọn mo kàn fẹ́ mo kàn dúró for some time Pastor yẹn àwọn èèyàn sọ pé. Eh, bó ṣe ṣe fún mọ̀ yẹn kò dáa ẹ mọ̀ pé àwọn pásítọ̀ tó bá ti kàwé yẹn tó bá jáde tó bá give testimony òṣì tó kàn lọ́n sọ̀rọ̀ tó kàn sọ pé ó kàwé lásán àbí tó lọ́n sọ bákan ó mọ nǹkan tó máa ṣe fún ẹni wọ́n lè ṣọ́tọ̀ pẹ̀lú ẹ̀ pastor because people are pastor doesn't mean they are not jealous torí pé àwọn èèyàn wá sọ pé ẹ nítòótọ́ nítòdodo ọmọbìnrin yẹn lọ sí school tó tọ́ open university kan ló lọ lábújá ó rí the law tó tọ́ ó wá ní is that the way English I mean the lawyer speak is a jealous man because in that in that church is the owner of the church and is a learning person ìyàwó is a doctor in that church anybody ò not carry jù wọn lọ àtọmọ you don't know bẹ́ẹ̀ nígbà tó ń padà wá nígbà tó ń wáyá tí gbogbo ìdúgbò ló dàbò wọn he say it's good way he did eh? the way he do to that person he has to come out and beg but the first impression matters a lot how can somebody even nǹkan tó bá jẹ́ fake information ló gbé wá fake testimony he want to help the church ni But he, eh, I don't know. They said the people who normally give testimony, oh, dẹ̀ lè tún jẹ́ plan títí wọn. But eh, me, but that's what in tí Ọlọ́run sọ fún mi ní nípa wọn ni. Ipe níbẹ̀ yẹn o. Anybody tó bá kàwé jù wọn you have to serve them because they believe that this authority, this auditorium, this surrounding is for is for us. Nobody must give unnecessary testimony pé ìwé kan, ìwé wo ló fẹ́ kà tó fẹ́ ju tìyàwó mi lọ ló fẹ́ sọ. Do you want to, are you telling us that you speak English better than me or than my husband, my wife? My wife is a doctor. She, my prayer one is a doctor. So in that church, oh, o gbọ́dọ̀ give unnecessary, area eh, me testimony Pay o wake ìwé Oh, Ó be threatening. They are woman being. Pastor is a woman being. People jealous. They are woman being. Pay to buy to pay. èèyàn ti jẹ́ pastor yẹn, he eh, lè jealous yẹn, kò lè ṣèkà fún ẹ anybody that àjàjà tó bá lọ activate evil nínú wọn is finished nothing bye for now tí ò bá dẹ̀ yẹ yín data ǹjẹ́ ọ̀rọ̀ tí mo sọ ǹjọ́ yẹ yín ṣá nínú ilé wọn bẹ́ẹ̀ <laughs> Oríyọmí Hamzat ń ṣiṣẹ́ iṣẹ́ tó kó ṣàmà gbàdúrà fáwọn ọmọ ẹ̀ ní os èmi rè oríṣiríṣi àwọn àlùjọ̀nù tó ń lé àbí tó lòun help àwọn kan ni wọ́n máa dé níbì kan ẹni tó bá fẹ́ lọ gbàdúrà fún yàn tó bá máa ṣe nǹkan fún yàn òun náà máa ara ẹ̀ ní o orí ẹ̀ bá wọ́n tẹ̀lé fi ẹ̀lẹ̀ kan ibi tí àwọn ẹ̀mí èṣù burú sí ni pé wọ́n á tàn ẹ́ wọn ò ní jẹ́ kó o tiẹ̀ rí nǹkan kan tó o bá tójú kọ ọmọ ẹ láti protect wọn protect your children